فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى قال فمن ربكما يا موسى الحمد لله رب العالمين ثم صلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابه ومن اتبع بدعوته واستنى بنور هدايته إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أرحبكم بجد متجدد إلى اللقاء في حوار الذي درى بين موسى كريم الله عليه الصلاة وعلى نبينا أفضل السلام ومعه فرعون عليه لعنة الله كما حكها ذلك لنا سبحانه وتعالى في القرآن الكريم أبي الله سبحانه وتعالى ta'ala ọba بقوم kápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ ọba tí ó rí inú tó róde ọba tó mọ àná tó mọ òní ọba tó tún wá mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. òun ló lè pàtàn òun ló lè sọ tó ṣẹlẹ̀ fáwọn tàbí fún wa òun ni ó lè ṣàlàyé báwo lòní ìwọ́ òṣèré ọ̀la tá àwa mọ̀ ẹ́ ó lè sọ fún wa òsì àfọ̀ nìkan ṣoṣo gbogbo ẹni tí ó ṣàṣeyọrí gbogbo ìwà tí ó máa bẹ lọ́wọ́ ìran ọmọnìyàn kò pamọ́ sọ́ba tó dá wa torí bẹ́ẹ̀ tí ò bá jẹ́ pọ́ba adẹ́dà ló dá fáráò fúnra rẹ̀ ó mọrú ìwà wo ní bẹ lọ́wọ́ ẹ̀ ó sì mọrú ọpọlọ wo tó rò ló dọ́pọlọ yẹn fún ohun ara ẹni tí ó ṣe déédéé rẹ̀ ẹni tí ó lè kojú ẹ̀ náà ló rán sí ìyẹn ló fi rán ànábì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àjẹpẹ́ ara hikma kan ó mọrú èèyàn ní ṣe ó mọrú ọpọlọ wo ní o wá ń meji ànábì méjì Musa aleyhisselam o rán Haruna aleyhisselam ihe ló fà á pé a Musa o lálẹ́bù díẹ̀ ìyẹn ò fara owó ọ̀tí kí wọ́n rán meji si tori torí ọlá rẹ̀ àti rẹ ṣe kàyà rẹ̀ lórí rẹ̀ lọ́ba dáadáa ní فقولا إنا ربك ìtumọ̀ iṣẹ́ mẹ́ta ni wọ́n kà lánàá márùn-ún la pé iṣẹ́ yẹn tí wọ́n lọ jẹ́ fún iná rọ̀ṣúlà rọ̀bìkà àwa méjèèjì torí òjíṣẹ́ ọlọ́run tó dẹ̀ ni wàá ṣe. fa'arsil ma'ana bani Isra'il. ẹlẹ́ẹ̀kejì rán tíkalẹ̀ fún wa jẹ́ kí wọ́n tẹ̀lé wa tú wọn sílẹ̀ nínú gbèkùn ìjìyà àwọn wo bani Isra'il wàlẹ̀ tó àzébé hom. má lò wọ́n nílò ẹrú ọmọlúwàbí ni wọ́n ṣe. kọ́lẹ́jì náà kàbí ayé ti mẹ́rọ̀. ẹlẹ́kẹta mọ̀ dájúdájú pé wíwá wọ́tá wáyé amú ẹ̀rí wá kọ́ lè mọ̀ wípé látọ̀dọ̀ ọba tó dẹ ibẹ̀ láti wá òun ló rán wa sí ẹ. Wàsàlámù àlàmà ní tábà àlùhùdà. Ẹlẹ́kẹrin, àlàáfíà ọ̀la ìfọyàbalẹ̀ ọkàn tọ́lá èèyàn máa fi kalẹ̀ yóò máa bẹ pẹ̀lú gbogbo ẹni bá tẹ̀lé ojúpọ̀nà tọ́lọ̀. karùn ún iná kọ́lé òhìyà ilẹ̀ ilẹ̀ àná làbàbà àlẹ́mọ̀ kásábà wàtàwálà. ibẹ̀ ló jẹ́ ká má mọ̀ dájú àwọn ànábì ọlọ́run ọwọ́ ara wọn jẹ́ hmm. èèyàn ká ò dẹ̀ gbọ́dọ̀ má já nàbí ọlọ́run tí ó wàá sọ pé ọlọ́run sọ fún mi pé àyàfi kó já nàbí ọlọ́run. wọ́n dẹ̀ tirinlẹ̀ wípé ọlọ́run bá wọn sọ̀rọ̀ a fún wa níbẹ̀rẹ̀ súra yìí wípé lẹ́yìn anábìwá Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá kò sí ẹ̀dá kan lórí ilẹ̀ tó lè kílèmù pé ọlọ́run rán òun níṣẹ́ mọ́ àbọ́lọ́ ń bá mi sọ̀rọ̀ ká sọ pé kílẹ̀yìn ó jẹ́ yó tí ó sọ pé mo rọ́ ọlọ́run so kò say tó gbọdọ̀ sọ bẹ́ẹ̀ either whatever you may call yourself a prophet a messenger you can't be a messenger of Allah directly but you be a messenger of a messenger of Allah hmm. òjíṣẹ́ òjíṣẹ́ Olorun. Hmm. ẹni tó ń pè ní prophet òun lẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ èèyàn kan ò lè claim ẹ̀ lórí ilẹ̀ mọ́ torí pé ó bùkátà evidence táàtì mọ̀ wípé ta ló báwo ló bẹ̀ ẹ́ sọ̀rọ̀ bó ló ti bá ẹ sọ̀rọ̀ hmm. báwo ló ṣe mọ̀ yìí pọ́lọ́run ló ń bẹ̀ ẹ́ sọ̀rọ̀ ìyẹn làwọn ànábì ọlọ́run musa alayhi salam àti haruna alayhi ma wàhálà nàbí yìí abdul salam ó ní iná àwátọ́rí kọ́dí uhiya ilayna ọ̀rọ̀ tá à ń bá ẹ sọ yìí wọ́n fi sí wa ni ọlọ́run ló sọ fún wa. dájúdájú ìjìyà ń bẹ Allahu akbar ẹ wo boldness. hada tààrí wọ́n tẹ̀rì yìí oníwọ́n fún bẹ́yìn. nígbà tí wọ́n ti tì í wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n wá dé ládé nígbẹ̀yìn rẹ̀ anala adab dájúdájú ìjìyà ń bẹ fún gbogbo àlàyé kẹsàbà kì í ṣe wọn nìkan o gbogbo ẹni bá pọ̀rọ̀ ọlọ́run nírọ́ wátàwálà tó bá gbẹ́rù gbẹ́rí n ta fẹ́ sọ fún ẹni yẹn. fa amma man tagha wa athara al-hayata ad-dunya. fa amma man tagha náà zì á ti làfà lọ gbogbo ẹni tí tọ̀gá tó bá kọjá àlà wàhá sàrọ́lẹ̀ hayata ó wá gbọ́lá fún yòrò yòrò ayé. fa jahima hiya al inú jahim ibẹ̀ nìyà tí wọ́n ń sọ ibẹ̀ ni ó padà sí. فأنذرتكم نارا تلظى الله سبحانه وتعالى ó tún sọ فأنذرتكم mò ń kì í àwọn ànábì àmà náàrọ̀ tàlàvọ́ iná kan tàlàvọ́ tí máa jò fèrèfèrè. láyà fúláhà ilà àṣkọ. ẹ̀dá kan ò ní wọnú yẹn àyàfi àlà àṣkọ ẹni tó ta tó takú wọn lé mọ́lọ́n lọ́wọ́ mọ́jíṣẹ́ ọlọ́run tó kọ̀ láti gbà. Àlẹ́bí kázábà wàtàwàlá. Táwa lẹ́nu yẹn ta ni àlàáṣkọ̀. Àlàáṣkọ̀ ẹni tá a sọ pé eléyìí ló yà ló fẹ́ sórí ìbú fún rẹ̀. Àlẹ́bí kázábà ẹni tó pè ọ̀rọ̀ ọlọ́run nírọ́ wàtàwàlá gẹ́gẹ́ bí sóra táwọn bá bọ̀. Kázábà ọ̀ràn méjì ló dá. Ó pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́. Ó pe òjíṣẹ́ ọlọ́run nírọ́. Wàtàwàlá ó wá tún ṣe mọ́tómọ́tó ó yẹ̀yìn فلا صدق ولا صلى ولكن <laughs> كذب وتولى قال فمن ربكما يا موسى nígbà tọ́rọ̀ yìí dé orí ẹ̀mí farao ẹ̀mí ẹ̀gbọ́n torí pọ bá dàda ló ń rán àwọn òjíṣẹ́ wọn jẹ bẹ́ẹ̀ ẹ rí wípé Allah subhanahu wa ta'ala kò padà sọ pé báwo ni wọ́n ṣe wọlé kò hmm torí pé kì í sọ jù sí ìyá àti ọlẹ́kọ̀ọ́ ọlọ́pọlọ ló ń bá sọ̀rọ̀ ó ti rán wọn wọ́n dẹ̀ ti wọ́nà bí wọ́n ṣe wọlé ìyẹn ò kàn wá wọ́n sì lọ ni torí pé wàmọ́ alàrọ̀sùn ilẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ìtọ́ba adẹ́dàbà ti kún wọn àwọn èyí tí wọn èyí tún tira wọn èyí kó súsú wọn èyí sì wẹ̀yìn wò wọ́n wọlé ni fọ́nrán ò dẹ̀ gbà wọ́n láàyè wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lọ mm-hmm ìyẹn túmọ̀ pé wọ́n ti wọlé wọ́n ti wà wájú farao ọ̀rọ̀ tá a kà ṣáájú yìí ọ̀rọ̀ tí wọ́n sọ fún ti jíṣẹ́ hmm. èsì wo ni farao fẹ́ sọ nínú káyà tọba adẹ́dà fẹ́ sọ fún wa kò sojú ànábì wa Muhammad àmọ́ ọba adẹ́dà sọ fún hmm. so ẹ̀rí pé béèrè tí kan tí àwa kan béèrè lánàá béèrè yẹn mọ̀ dùn gan o ó sì dáa pọ̀ kódà ìbéèrè ẹ̀kọ́ tó tóbi ni wípé sì bá a sọ wípé ànábì ò lọ sí Íjíbítì bó ló ṣe wá mọ̀ àwa ní bẹ́ẹ̀ ni Egypt lánàá wọn ò pé ló kọ Egypt àmọ́ ibi tí Pharaoh ti lọ láyé ànábì òde bẹ́ẹ̀ ó dẹ̀ jára sọ wípé ó sàdẹ́gbẹ̀ẹ́bẹ̀ á wà sọ wípé bóyá ó kẹ́kọ̀ọ́ yẹn àbó kọ́ ìtàn yẹn lọ́dọ̀ ta ni lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ìtàn yẹn ẹ̀rí ibẹ̀ wá ni wípé ọba adẹ́dàá wá ṣe lẹ́ni tí ó mọ̀ ọ́ bó láti wá sọ káwá sọ wípé súrà táǹkà yìí ọgọ́rùn ayé àti so káwá sọ gbogbo ọ̀rọ̀ yẹn láàrin ọjọ́ péréte ló wá dé kí ni kò sì máa kọ ó ní máa kún tẹ̀tẹ́ lórí ìmọ̀lẹ̀ kitab wala li iman di ó lọ jẹ́ni tó jẹ́ pé máa kún lórí àti kíkọ àti kíkà ó máa. àwọn èèyàn ò ká ànábì mọ́ ìtàn òsì fẹ́rẹ̀lẹ̀ àwọn tí wọn ò challenge rẹ wípé a ẹ èèyàn kan tí ń kọ́ ẹ ní nǹkan kan a tó ń kọ kọọla báyìí. Kọ́ọ̀lá fàmà rọ̀bùkùmá yà wa ló jẹ́ kó sọ pé sọ pé fàmà Ìrẹ́ ta ẹ̀yin méjèèjì. Hmm. ẹ wo ọ̀rọ̀ tó tóbi ẹ rí i pé mo ní farao ó gbẹ̀ngàn àmọ́gbọ́n hmm. rẹ̀ ò kọjá ètè ọba adẹ́dà hmm. ọgbọ́n rẹ ò lè ju ọgbọ́n àwọn ànábì ọlọ́run tá a rán sí wọn lọ torí pé ọba adẹ́dà ní ibi àbá ẹ̀yin méjèèjì ẹ máa lọ ìmì ara ìmì asma wà ara mò ń gbọ mo sì rí ẹ fi ẹ lẹ́lẹ̀ fún mi. ọgbọ́n wo ló dá ẹ rí i pé farao lété ó wá mọ̀ọ́mọ̀ kò fẹ́ pe ọlọ́run lọ́lọ́ òun ṣẹ̀mọ̀ pé wọ́n ti ní iná ọ̀rọ̀ rọ̀bíkà ṣẹ̀mọ̀ pé tó yẹ kó sọ ni wípé talẹ̀ pè lọ́lọ́run mi. wà ní tani ọlọ́run méjèèjì. ó méjèèjì tẹ́ ń sọ. ẹlẹ́ẹ̀kejì ó wá ní fàmọ́ ọ̀rọ̀ bùkùmọ̀ ya Musa alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ó yẹ kó dá yẹ kó Musa pè ó wá dojú ọ̀rọ̀ tóró ti mọ̀ yìí pé afa àmì musa hmm. ahọ́n rẹ̀ dá ah, ó dá láhán ó wá dọ́jì haruna o wa ní famaro bukuma ẹ̀kọ́ ẹ̀kọ́ ìpá kó dákẹ́ ó wá ní ya musa ìrẹ́ ni mo fẹ́ kó hmm. ibi tó sáàbù sí yẹn náà bí àṣà àwọn hmm. ibi tó ti béèrè sí yẹn náà ilé na قال ربكما الذي أعطى كل شيء قال ربنا قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال ẹ̀rí pé ànábì Mùsá ló dáhùn èsì ẹ̀ fún rẹ̀ náà ló dáhùn قال ربنا gba èmi tó fẹ́ bí wàá bá mi lé ó wá ní rọ́bù náà mm-hmm. ànábì musa wá fún lẹ́sì tó yẹ mm-hmm. pé rọ́bù náà mm-hmm. ọlọ́run ọba mi rọ́bù náà ọlọ́run ọba rẹ̀ sotie ọba tó dá gbogbo wa kì í sọ ọkàn pé lọ́lọ́run tàìmí àti arúnà mi rárá ọlọ́run ọba wa tálẹ́ ní ọni tó fẹ́ júwe wọ́n ní húnà ànábì musa alayhi salatu wa salam arada an yu'allimahu tawhidur rububiyya ó fẹ́ fi hàn torí pé tó dàrú mọ́ lọ́wọ́ nìyẹn. <coughs> o fẹ́ fi ma ìjọ kan ṣoṣo adẹ́dà ó fẹ́ júwe rẹ̀ fún O wá fẹ́ bá a dọ́gba pẹ̀lú ọpọlọ rẹ̀ o ní rọ́bù náà ọlọ́run tí mò ń sọ fún ọlọ́run wa yìí. Àlẹ́bí àtọ́ kò lè ṣe ìnàkọ́nùkọ́. Òun ló gbogbo nǹkan nídẹ̀ẹ́dà rẹ̀. Ó jẹ́ kí gbogbo nǹkan máa ẹ̀ wò kán. kò lè ṣe Ó dá nǹkan ó dá àwọn lábo. Fún Ẹlẹ́ẹ̀kejì, ó dá akọ, ó ó wá júwe bí wọ́n ṣe máa sẹ̀mí fún wọn summa àdà àwọn kan ní rárá àtọ̀ kulla shay'in khalaqa ó dá nǹkan ó tún wá ẹ̀dá tó dá yẹn ó dá pẹ̀lú irinṣẹ́ irinṣẹ́ yẹn ó tún wá júwe bá ṣe lò fúnra wa ìyẹn ni pé ó dá ojú fún wa ojú èkìlà lè fojú ṣe ó dá apá ojú èkìlà lè fapá ṣe ìyẹn túmọ̀ pé bó ṣe bẹ́ẹ̀ dá ó dá ajá pẹ̀lú ṣẹ́kìlù rẹ̀ báwo ni ó ṣe rọ̀ ọlọ́run ajá ò lè bìíye gẹ́gẹ́ bí ewúrẹ́ tó ti yé tó bá dọ̀sán àbí láàárọ̀ ajá máa sùn ni tó bá di nílẹ̀ bá sú kò ní ṣe kíni kò ní sùn ewúrẹ́ ńkọ́ torí pé wàvífà iṣẹ́ tí kálukú wọn fẹ́ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni àtọ̀kùn làṣẹ́yìn kọlọ̀pọ̀ òun ló fún gbogbo nǹkan ní tó yẹ ó wá júwe gbogbo bí gbogbo nǹkan ó ṣe lò bí wọ́n ṣe bára wọn lò wọ́n lẹ́yìn tájá fi ń bọ́mọ ṣeré òun náà ni máa fi ń san ẹ wo báwo eyín bìsẹ́mi eyín kan náà nípa òun náà ni ó fi bá ṣeré òun náà ló ṣe kí ni òun náà ló ṣe jọ tó bá fẹ́ bá wí ebìsẹ́mi eh, eyín náà ni ó lò. láàtọ̀ kò làṣẹ Allah subhanahu wa ta'ala nígbà tí ó dá ìran ọmọnìyàn ó dá ìran ọmọnìyàn ó dá abo fún látara èèyàn bíi tiẹ̀ ó dá abo rẹ̀ látara kí ni èèyàn so that kí sẹ̀mí ayé ó lè rọrùn òun ló wá fi mọ̀ wọ́n báwo ni wọ́n ṣe máa lù sẹ̀mí pé abo leléyìí akọni yìí yóò wá jẹ́nu èèyàn kò ní jẹ́ pé èèyàn lọ́kùnrin ẹranko lóbìnrin ni wọ́n wà fẹ́ra wọn rárá kò dà papọ̀ bá ń kọ́lé lọ àtọkùn làṣẹ ìlú kàlàkọ ó fi ìdẹ́gbà tó tọ́ ó fún kó wá súnmọ́ àdà ó wá tí wọ́n mọ̀nà sójú ọ̀nà ajẹ́ wípé ọ̀nà tọ́ba adẹ́gbà bá là fún wa lágbọ́dọ̀ tọ́gbẹ́ láti sórí rẹ̀. Ọ̀nà fàmà báàlù ìkùrú ni ìhùlà. Allahu akbar ọ̀rọ̀ yìí pèsè jẹ́. Kí mo rí ọ̀rọ̀ ó pèsè jẹ́ ọ̀rọ̀ tó bá yẹn ó kà láyà ó rò pé ah Musa ìgbà wo lọ́lọ́ lè kéwù. sọ́mọ alẹ́bí wọ mùhínú wà láyà káàdù yùbín. am ana khairu min hada alẹ́bí wọ mùhínú wà láyà káàdù yùbín. láyè mi ó máa má ròyìn musa ni pé eléyìí eléyìí mẹ́rán sí hmm. ẹni tí ò lè sọ̀rọ̀ ọ̀yàyà ẹni tára rẹ̀ ò dá yìí. Hmm. sẹ́mi ò lóore jẹ lọ ni hmm. tó wá ń pinnu ẹ̀ àmọ́ tó bá lẹ́nu ó chẹ́ǹjì ni yóò bá hmm. àwọn àgbàlagbà máa sọ̀rọ̀ kan wọn ò ní kàkà kọ́mọdé ó ṣe kíni kó pa mí láyò òun ó fòjòrò bẹ́ẹ̀ hmm. fara ò fi òjòrò ó ṣe kíni ó fi ni <laughs> sẹ́mi ó yẹ kó máa ta lọ́lọ́run tó ń sọ yẹn lọ ó wá chẹ́ǹjì ó ní fàmà bá ó dáa o ó wá change ọ̀rọ̀ yẹn ó ní kí ni kí ló fẹ́ sọ fún mi kí ni condition àwọn sẹ́ńtírì tó ṣáájú ń bọ̀ sọ pé mi pọ̀ lọ́run nírọ́ àwọn sẹ́ńtírì àwọn ọgọ́rùn-ún ọdún tó ṣáájú lásìkò nuhu lásìkò udu àwọn tí wọ́n pe òjíṣẹ́ ọlọ́run nírọ́ kí ni condition tiwọn. Hmm. ó ní fàmà bá lè kúrú ní àlùkùlà hmm. ó fẹ́ lójú àwọn èèyàn tó wà ń bẹ̀ ó fẹ́ fọgbọ́n change ọ̀rọ̀ yẹn kúrò níbi tí wọ́n wà torí pé ọ̀rọ̀ ẹ wọ̀rọ̀ márùn-ún tí wọ́n sọ fún o hmm. ọ̀rọ̀ kan ṣoṣo ló ẹ̀sẹ̀ ń dáhùn o hmm. kò tún wá bàrẹ̀ tó tún change rẹ̀ kò wá fẹ́ sọ nípa bani Israel àtàní òfin ilẹ̀ ilẹ̀ hmm. ẹ rí i pé kò sọ kankan pa rẹ̀ mọ́ kò ní kí ló dé tẹ́ fi ní ti bani Israel alẹ́lẹ̀ kò sọ pẹ́ ó wá ń dá padà síbi ọ̀rọ̀ tí wọn ò bí pé pàmò abáàlì kùrú ni ó fẹ́ fọpọlọ rẹ̀ ṣe ni pé a ṣe bẹ́ẹ̀ lẹ́ nímọ̀ ni ẹ lọ́lọ́run ló rẹ́yìn àwọn tí wọn ò gbà fáànù náà bí ọlọ́run tó ṣáájú ajẹ́pọ̀ náà gbà yìí pé àwọn ànábì ọlọ́run kan wà àwọn awon kan wà àwọn ìran kan wà tán ti láyé ṣáájú ó ní kí ni condition tí wọ́n wà kí lọ́lọ́run ṣe pẹ̀lú wọn. ọ̀la ìmùhà ìdárọ̀ fi kìtà. lóhùn pé kọ́ọ̀là ìmùhà ìṣesí wọn condition wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ìdárọ̀ bí ọlọ́ọ̀bà mi nípa rẹ̀ fi kódà ń bẹnu tí ò pamọ́ níbi tọ́rọ̀ wọn já sí ń bẹnu àkọọ́lẹ̀ sí kitab láàyè nílùú rọ́bì wà láàyè ń bá. gbogbo àkọọ́lẹ̀ wọn ìṣirò wọn ẹ̀san wọn pátápátá ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí mistake ò ní wọ̀ wàhálà àyànfà ọba adẹ́dà ó sì gbàgbé wọn pé torí pé ọ àsìkò wọn pẹ́ hmm. láàyè bí lu wàhálà àyànfà àdọ̀lá lóyún bẹ̀yẹn kì í ṣe àná ìyẹn ni pé ọba mi ò ṣe mistake nípa ẹ̀san tí ó san wọn wàhálà àyànṣà kò sì gbàgbé wọn bí a torí pé ọjọ́ wọn ti pẹ́ gbogbo wọn náà ni wọ́n gbẹ̀san tó ṣe kí ni الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل, وأنزل من السماء الماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى nínú sisi ọba adẹ́dà tó mọ̀ ń bá wọn ànábì rẹ̀ lò àtẹ̀kọ́ tó mọ̀ ń kọ́ wọn tábà bí ànábì ọlọ́run níbèrè yóò wá dáhùn pẹ̀lú èyí tó ju tí wọ́n bí lọ láti lè clear àwọn tẹ́mi yẹn ò mọ̀ nítorí ẹ̀ kó béèrè ìpẹ̀ tí ó béèrè. sọ́tí láti ojú ẹ̀jẹ̀ ká padà díẹ̀ tọ́ba bíi anábọ̀ Muhammad náà kọ̀ọ̀tà gbogbo yẹ́sà lónà kàtàbà wa bí ẹ rí i pé èsì yẹn máa ń ju tí wọ́n béèrè lọ. lápèjọ oní yẹ́sà lónà ká anil mahidi. kul huwa adhan fa'tazilu nisaa fil mahidi. wọ́n kàlẹ̀ ju anábì ní alukur'ani làbá ń kàfọ́ sọ́tò bàkọ́rọ̀ kan tù. ó ní wọ́n wá bí ẹ pé sọ fún wa kí ni ó mọ̀ nípa nǹkan oṣù obìnrin. ó wá ní kul sọ pé huwa hadha ẹ̀gbin ni n tí ò dá ní ó wá ní fàǹtẹ́sì ló ń mi sá àfihàn n tó yẹ kẹ́ béèrè ni pé mo mọ̀ pé tẹ́ fẹ́ béèrè ni pé ṣé a lè súnmọ́ obìnrin lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbá súnmọ́ ó wá ní fàǹtẹ́sì ló mi sá ẹ yẹra fóbìnrin lásìkò tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Yẹ̀sàlúnàkà máa dá yóò fẹ́ kú. Apá ọjọ́ lọ, ọjọ́ lọ, ọjọ́ lọ, a ti mú àpèjúwe wa. Ànábì Musa ò dákẹ́, ń wá ń júwe ọlọ́run lọ níbi tí ọpọlọ Fáráò ṣe kíni tí ò dé. Ó wá ní alẹ́bì ẹni tí mò ń sọ yìí, adẹ́dà tó ń sọ fún ẹ̀. Jẹ́ àlẹ́ lákùnrin àrùn ọ̀la dá. Òun ló tẹ ilẹ̀ nítẹ́. kíra àkásọ ah, pé já àlẹ́ lakumul ardo mihada hmm. òun ló tẹ ilẹ̀ yìí ìyẹn túmọ̀ pé ìrẹ́ fara o kì í sọ ọlọ́run torí ìwọ lọ tẹ hmm. Naam. Wasalaka lakum fiha subula. Ìrẹ́ mú Fáráò àlẹ́ Fáráò ìrẹ́ kọ́ ló la ọ̀nà sórí ilẹ̀. Sálaka lakum fiha subula. Hmm. Ọlọ́run tó wá la ọ̀nà kalẹ̀ tá a máa gbà lórí ẹ̀ bá ṣe máa rìn. وأنزل من السماء ماء àwọn ìdẹ̀ra tó pọ̀ tọ́lọ̀ ń ṣe tó yẹ kí fáráwò ronú tí ò ronú lórí ẹ̀ ń kà fún yẹn hmm. ta ló sàwọn kìíní tó yẹ kó wó ni ẹni tó bá lọ́pọ̀lọ́ gbọ́dọ̀ ronú yìí wà á ń zala mina sàmáì náà ó wá ń sọ omi kan ṣoṣo láti sánmà omi kan ṣoṣo ìran omi kan rèé tó rọ̀ fún wa lónìí mọ́tà àti báríkà sí fún wa wà á ń zàlá mi náà sànà ìmọ̀ à ìran táìpù omi kan ṣoṣo náà ní ti sánà bọ́. fa akhrajna fa akhrajna fa akhrajna bihi azwajan min nabatin shatta. fa akhrajna bí wọ́n máa ń pè ṣùgbọ́n ẹni ṣùgbọ́n lè ti nígbà pọ́lọ̀ fún rẹ̀ ní sọ̀rọ̀ bí hmm. pé pa àkàràjì náà bì yí hmm. ṣẹ̀wọ̀n gáìbù ló ń fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ that is third person singular ó wá dá padà sí first person singular ó ní fa àkàràjì náà bí i mo wá mú jáde hmm. <laughs> látara omi yẹn azuwajan azuwajan àwọn irúgbìn tó jẹ́ pé akọ àtagbo ibẹ̀ láti àti gbogbo irúgbìn ní kíni akọ àtagbo mímú bàbá ti ṣàtà lára àwọn nǹkan èso àbí nǹkan ọ̀gbìn ṣàtà hmm. oníranran omi kan ṣoṣo náà ni ó ti sánmọ̀ jáde hmm. òun náà ni ó rọ̀ sí tẹ̀tẹ̀ hmm. the same omi yẹn náà ló rọ̀ sí ewúro the same omi yẹn náà ló rọ̀ sí efinrin o ẹwọ efinrin tẹ́ ẹ rí tẹ́ ẹ bá jẹ́ efinrin kò ní rùn tẹ́ bá dúró tì báyìí ẹ lè gbóòórùn efinrin àmọ́ tẹ́ bá ti lè fọwọ́ kàn tẹ́ ẹ lá ẹ̀gbẹ́ rẹ̀ náà léwúro ti jáde the same omi kan ni máa omi kan ṣẹ́ta ó wá já oní the same omi tí òrombo mu òun náà lọ sàn án mu hmm. òun náà làgbálùmọ̀ mu òun náà ni mángòrò ṣe kíni ló hmm. mu mí nàbàtì ṣẹ̀tà hmm. àwọn irúgbìn àwọn koríko àtẹ̀yítẹ̀lì jẹ́ àtẹ̀yítẹ̀lì jẹ́ méjèèjì omi kan ṣoṣo lọ́ba dẹ́dà fi fìdí wọn. kúlù wàrà àwọ̀ ànàmẹ́kùn. a fara ọmọ dára o rò pé ṣé ṣé òun ò forí jalè agbọ́n báyìí. Hmm. ìyẹn túmọ̀ yìí pé àwọn èèyàn gba kẹ́ sọ̀rọ̀ kẹ́ pè wọ́n lákèsí nínú táwọn èèyàn lùzì lónìí tí wọ́n yé ká mọ̀ ìpè ọlọ́run ló yẹ ká máa sìn òní pé fẹ́pọ̀dù mẹ́ni lẹ́bi wúsìfẹ̀ lọ́hùn tàwíìdì rògbòbíyà wọ́n ṣàfẹ́kù talẹ́ni tí ó ju ìyọ̀ ọlọ́run fún wa wọn ò mọ ọba tó dá wọn wọn ò mọ àwọn èèyàn wá rò pọpọlọ àwọn làwọn fi ń gbáyé kí la lè ṣe nú ayé yìí kí ni pa wá ká ọba tó dá wa ọba tí ń rè wá ọba tí ń tọ́jú wa ọba tí ń pèsè jẹ fún wa tó bá kọ̀ tí ò bá rojò kí nípa ni ó fún wa tó bá kọ̀ tójò bá rọ̀ tí rúgbìn ò bá jáde kí la ṣe ó wá ní kùlú kẹ́bà fi lè mọ̀ kùlú ẹ máa jẹ lára nǹkan irúgbìn tó ń jáde yẹn Àwọn tí ń jáde nàbàtì yẹn, àwọn irúgbìn tó ń jáde kì í ṣe ti nìkan o, kọ́ máa fi di ń o. Wọ́rọ̀ àwọn ànàmẹ́kùn, ẹ̀ tún máa fún àwọn yín jẹ, yín jẹ, fún yín jẹ, fún màálù jẹ <laughs> inna fi dhalik èyí tí mo kà fún ẹ o hmm. la ààyà àkéèsí ìtọ́ka ni àmọ́ fáwọn wo lè wú lè fẹ́ni tó bá lọ́pọlọ ó sọ̀rọ̀ sí bàbá ó sọ̀rọ̀ sí bàbá ìyẹn túmọ̀ yìí pé bàbá ẹ̀ ìrònú lọ́pọlọ ni. bẹ́ ẹ bá sẹ́ẹ̀ lọ́pọlọ ni àbó wà ẹ̀ fi ṣiṣẹ́ ẹ mọ wo ṣe mọ̀ yìí pé wọ́n máa ń pe àlámọ̀rí kan ní wípé èèyàn ò bùyàn bẹ̀tọ́ bá mọ̀nà tó lé gbégbà wọn ò ní mọ̀ pé ẹ bù wọn ó wá ní lèúlì ànúhà ànúhà bí máa ní ànáhàyè nípa pé nínú ha ó ní tí máa kọ̀ fún yàn lọ síbi tí ò yẹ kéèyàn ronú sí hmm. wọ́n wá sọ ní ó lè nà àwọn tọ́pọlọ pípé ń bẹ pẹ̀lú wọn tá máa ronú pa tó yẹ. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. <laughs> Allahu akbar abi Allah àkójọ mọ́sá yẹnu sí wa torí pé ẹ̀kọ́ inú alukoran tẹ bá dó lórí àyà kan nígbà míì ẹni tí kú lórí ẹ̀ hmm. abi Allah subhanahu wa ta'ala Allahumma salli ala Musa Allahumma salli ala aawun Allahumma salli ala habibina Muhammad salawatullahi wa salamu alayhi wa ala alihi wa asahabihi gurran mayamin wa man salaka masalakahum ila الدين واجعلنا منهم يا رب العالمين آمين جزاكم الله خيرا هذا لو ما مواتي وانت في لا تعرف